sí wọ́n láti bá lọ àbí wọ́n fi dá ìwọ́. Ìgbé ẹ̀rí tí ilé ẹ̀kọ́ tó kú sí ẹ̀jọ́ ìwọ̀n wọn bá ti fi rákà ẹlẹ́ẹ̀kẹta rẹ̀. Táwọn olùdó olùpadà fún rákà ìṣẹ́ olùtara wọn tí ó fi báyìí táwọn olùdó. المولد بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله قرائن مبروك لين إمامة كيشة وكان تسيكون àwọn olùmọ́ fi ìmọ̀ ẹran olóyẹ̀ èyí tí ò sí atọ́tọ́ lọ́dọ̀ wọn òun ni ìrun dóòrè àti àṣẹ látara pé ìròyìn kan náà ní jọmọ fún ìrun méjèèjì àkókò tàǹkì lọ́yàtọ̀ lẹ́ni pé ẹlẹ́ ìké ìrun dóòrè lẹ́yìn máa mú ìkí àṣẹ ṣùgbọ́n ìrun mọ́gbúrá ti ṣáà iye nǹkan wọn yàtọ̀ síra wọn ọwá fà tó fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n fi mọ̀ ẹ̀ra wọn lórí ẹ̀ nígbàtàwọ̀ tó sì wà látọ̀dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ tó bí ọ̀nà mẹ́ta tó ní tọ́hàn ọ̀nà mẹ́ta tọ́hàn arínú wọn tó ń sàlàyé pé látara pé ìrun mọ́gúrùbì tí ọjọ́ ìrun ìṣáì a lè kí lẹ́yìn ara wọn ìdàkejì ló lè ṣẹlẹ̀ ní pé ìmáàmù tó fẹ́ kí òun mọ́gúrùbì tí ẹnìkan wá fẹ́ kí òun ìṣáì lẹ́yìn ìmáàmù rẹ̀ tí wọ́n bá ti sálámà ẹni kó wọ́n lè jẹ́ lẹ́ẹ̀kẹ́ ni lọ́dà olè ẹ̀sùn ìgbà tẹ̀lẹ̀ òun náà ni ẹni tó bá jẹ́ arìnrìn àjò tó kí wọn mọ́ gómìn ìtàn lọ́fẹ́ kí wọn ṣá àsìkò tó wá fẹ́ kí wọn ṣá yìí ni àwọn ará mọ́ṣáláṣí ń fẹ́ kí wọn gómìn jẹ wọn òun sì ní ìyọ̀fẹ́ gbéra lẹ́yìn ìgbẹ̀rún yẹn ni tó gbé ti kí tán báyìí ìrìn yá ìrìn náà ló sì wà lọ́fẹ́ kò níbi yẹn sí lórí ẹni tàbó tí ẹ kó nílé máa bọ̀ wálé padà ọwá fẹ́ kí òun méjèèjì ó ti wá kí mọ́ gómìnà ìmáàmù àtàwọn èrò mọ́sáàsì tá a fẹ́ kí mọ́ gómìnà tí wọn láti kí ṣáì pẹ̀lú wọn kò sí àkóso lórí eléyìí látara pé tí máa ń bá ti sálámà yóò dìde yóò mẹ́lẹ̀ kẹrin sí ẹwà ṣùgbọ́n ní ti máàmù nkẹ́lẹ́ ń kí ṣáì òun wá fẹ́ kí mọ́ gómìnà àrínà àwọn olùmọ̀ tí wọ́n sàlàyé pé tí ẹ bá kí mọ́ gómìn tí ẹni ẹ bá kí mọ́ gómìn tán yóò dùn tí máa mọ́ fi kírun tiẹ̀ yóò máa ti tàṣà hódò lọ náà ni so yóò máa sàwọn àtàwọn ẹ̀kọ́ sí tí tí máa mọ́ fi wá bá nídòkò àtàwọn jàmá tí ó fi yọ sálámà àṣírí náà àwọn olùmọ̀ tí wọ́n yẹ pé wọ́n ní rárá látara pé jọra wọn nígbà tá a sì rí àwọn olùmọ̀ míì tí wọ́n sọ pé nìtàwọ́kọ̀ nípa àní sọ pé bẹ́ẹ̀ ni àní sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbìyànjú tí àwọn olùmọ̀ míì ṣe ni pé láti má sí ilẹ̀kùnlẹ̀ fún ṣàìtọ́ ká sí ilẹ̀kùnlẹ̀ òun sì lè nífẹ̀ẹ́ lọ jù ni pé ṣíṣe lẹ́sọ̀ pé ẹni tí ò sí kí ṣáì ẹni tí ò sí kí mọ́ gúrù kọ́ máa kí mọ́ gúrù rẹ̀ lẹ́yìn ìmáàmù tó kí ṣáì àwọn ìmáàmù ìmáàmù sí kí ṣáì àdéhìnà àtàwọn ọmọ àmúgbò kóńtọ̀ ọmọ akímọ́ gómìnà lẹ́yìn wọn ká sílẹ̀ fún ẹ̀ pàpà jùlọ fálẹ̀ ọmọ yìí lọ́nà ẹ̀wọ̀n mo kó àwọn oríṣiríṣi wa nínú rẹ̀ òun náà ni pé wàtíwáàsì ròyìnròyìn ó máa ṣẹlẹ̀ sí àwọn ẹni tí ẹni yẹn bá jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn tó bá jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn láti ṣẹ́kù tó ń bá wà ń jòkó táwọn fi lóòkè àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kejì tí wọ́n ti rákà kẹrin yẹn tán kọ̀díṣàn rẹ̀ ni wọ́n máa rọ̀ kí láwa ẹ̀dẹ̀ tó jòkó àbójú rẹ̀ ń pòòrì àti bákẹ́bákẹ́ yẹn òun ni wọ́n máa sọ ó dàbí náà fẹ́ lè wojú rẹ̀ pé ah, kí ló dé yọ kọ̀ǹpútà wọn yẹn níbi ìrún ẹlẹ́ẹ̀kẹrin tó ń pè é ẹlẹ́ẹ̀kejì wá di pé yóò bá sòfófù yẹn jẹ́ wípé sọ́ọ̀fù yẹn ò ní lọ́gbọ́ ti yẹ kọ́ lọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹta òun wá ni pé a sílẹ̀kùnlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn àlèkí máa gún bí lẹ́yìn máa ń fi kíṣà ìjàre yọ́ wá fẹ́ máa tira káàkiri ìṣá ìka tàníra òun tí ó máa ti níbi pé ká kíjàn náà kà níṣà káàmìrẹ́ nìkan tó ìpípò ní ti mọ́gún kókèrò kókè kọmọ àti lẹ́yìn máàmù tí ń fi ṣáì látara bẹ́ẹ̀ láti ọ̀nà oláwà agbẹ́sì ìwọ̀n ẹ̀lọ́nà tó ṣe pé ẹni yóò tó bá dé tí ò sí fi mọ́gún bí rẹ̀ tí mà kọ́dà papọ̀ mọ́ àwọn máàmù tí ń fi ṣáì yẹn máàmù tí ń fi ṣáì yẹn àti àwọn jàmá kọ́dà papọ̀ mọ́ jàmá tí ń fi ṣáì lọ́wọ́ nafilatan lahu ọmọdé mẹ́fìlà ọmọdé mẹ́fìlà tàbí bẹ́ẹ̀ kọ́ ó wulẹ̀ sí ní ìyẹn tó kó retí wọn fún omi tíṣà ìwọ̀n tán kọ́ wá wọlé kó fi mọ́jú ìjà tíṣà rẹ̀ torí wọn olùmọ̀ mi àwọn sọ̀làyé nípa pé ó dára papọ̀ mọ́ wọn fún ọjọ́ tíṣà ọwọ́ á sì mọ́ gómìnà wà sí yẹn jíjù ìyẹn pé ìyẹn ò ti ègbórí bí rárá ìyẹn pé ọ́ pàtìkì èrò sí ṣùgbọ́n dípò tí ó fi wá ṣe bẹ́ẹ̀ kọ́fẹ́ kẹjẹ́ pé tí wọ́n bá ti jọyìn wọn kọ́mọ̀ pé nẹ́fílà lòun yẹn tóun bá ti tán wọn wá ṣe kí mọ́ gbúgbé wọn ti ṣáà yẹn fresh bíbẹ̀ kọ̀ọ̀kan máa wò wọ́n kí wọ́n kí ṣáà ìtàn kọ́ wá tẹ̀wá kí mọ́ gbúgbé àti ṣáà yẹn irú rẹ̀ òní kó tó tó tẹ̀lẹ̀ sí yóò jìnà ṣùgbọ́n lábẹ́ ṣe sílẹ̀kùn rẹ̀ lẹ́fẹ̀ẹ́ jáàdà dáàlì kàkà mọ̀ kọ́lá bá dòlò òlànà bẹ́ẹ̀ báwọn olùmọ̀ fáwọn olùmọ̀ ń fi ara wọn pé sáàlì kíjẹ̀ náà kejì lẹ́yìn ìgbà wa ti kíjẹ̀ náà àkọ́kọ́ sáà bá àlèkí ìhun tó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nù àlèkí àlèkí tó fi jẹ́ pọ́gọ́ àwọn èèyàn tó sọpá àlèkí lọ́pọ̀ jù kọ̀ǹdíṣàn wa lásìkò yìí ilẹ̀kùn ẹ ti ti àlèkí àbá àlèkí àtẹ̀yìnbá rẹ̀ lẹ́mọ̀ lókun kìí sọ̀rọ̀ jẹ̀mẹ́ kejì mọ́ jẹ̀mẹ́ ní gbìdéke ó ti dé 50 yẹni pé àwọn mìíràn máa kí jẹ̀mẹ́ ìrún ẹyọkan dórí ìjẹ̀ mẹ́ẹ̀kẹ́ kẹ ogún náà ti kí kẹta àwọn mẹ́tò wọlé ọdún kìíní àwọn mẹ́tò wọlé ọdún kìíní àwọn mẹ́tò wọlé ọdún kìíní àwọn mẹ́tò wọlé ọdún kìíní èyí táwọn olùmọ́lé fi ara wọn ni pé sọ́fẹ̀ tọ́ká sí jẹ́ máa ti lẹ́yìn ìjẹ̀ ní àkọ́kọ́ tí máa mú ti kí àwọn ọjọ́ náà sọ́fẹ̀ tọ́wẹ̀ ọ̀tí lónìí látara pé ìmẹ́lẹ́ àìlákà fún ìjọsìn ọba àdìmọ́ lónìí ojú jẹ́ pé mọ́ṣálà ti kúrò lágbọ́nrin yẹn gan ó ti bọ́ ságbọ́nrin mi tó bẹ́ẹ̀ náà wà nílé lẹ́yìn náà ìsílẹ̀kùn rẹ̀ ẹlẹ̀ gan pé ọ̀sẹ̀ tọ̀ gbogbo òun ìṣáì láfẹ́ máa ra òǹjọ́ wà síbẹ̀ lọ́dọ̀ àwọn ìgbàmọ́ abá ṣiṣẹ́ lọ́dọ̀ fún àwọn àlejò wọn mọ́ lókè rẹ̀ yìí máa ń fi ṣiṣẹ́ ọba tó dọ̀la tó rẹ̀ lọ kí ló dé tí wọn náà dídò bọ̀ torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn láwùjọ wa yìí àwọn míì ti ń ṣègbìyànjú níbi ẹ̀rùn wọn a máa dá ẹ̀rùn méjèèjì papọ̀ ẹ̀rùn lórí àtàṣù yóò wá wà sásìkò àṣù ẹ lè rò pé nínú àwọn ẹ̀yìn tó yẹ pé háhá bíìdì ni olùjọ́sìn fọlọ́wọn ọba tó ju ti yín lọ ni yóò wá sẹ̀ máa ké lórí àwọn máa lè rò pé yẹn nẹ́fìlà kátó káṣù nẹ́fìlà kátó káṣù lálẹ́ òwe kí èyí tó ifá nàìjíríà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé rọ́ọ̀kì mọ̀ ọ̀lọ́ ìmọ̀ràn àti sọ́lá kọ́bùlà làásùrì àrùbákà kọ́lọ̀ kó bá ń kí ara ọmọ ẹ̀dá kan tó sì kó ló kí wọn á bẹ̀rẹ̀ ọyìn mẹ́fìlà ká mẹ́rin òun láàrin òfin kí wọ́n yìí dájú ní sọ́ọ̀dẹ̀ ìzọ́ ìrún dúrì ní kí bẹ́ẹ̀ ni tọ́lá títà tó kọ́mọ́ gùn kò ní wá tọ́ba fún dáì ní ìsáyè sí ṣáì yóò wá sẹ́ máa kí mọ́gbó mi tẹ̀ ẹ lè gbé yẹn ṣáì mọ́gbó mi lòún tẹ̀sẹ̀ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó bí láwùjọ wà yìí àwọn èèyàn díẹ̀ lọ́jọ́ pé àsìkò òun kọ̀ọ̀kan ó sì wá náà rà níbi àwọn ọmọ sọ́lá àlọ́sọ́lá pé ẹni yóò tó bá bá jẹ́ àmà tẹ̀sìdẹ́rọ́ tẹ́lifẹ́ra fún odidi ogójì ọjọ́ ọ̀bọ̀ yọ lórí nínú nǹkan méjì kàtì ìwé ẹni bí òní jẹ́ mọ̀nà ẹ́fẹ́kẹ́ mọ̀ yóò sì kúrò nínú àwọn afọ́fùgbéra afọ́fùgbé mọ̀ kò ní jẹ́ nìkẹ́kẹ́ pé yóò ní gbogbo ẹ̀mọ́ lónìí tàbá fẹ́ lò yẹn ká sọ pé inú ọ̀mọ̀tọ́n ìjọ ní rọrùn jù láàrin tó fọ́ ọ́sẹ̀ pé ìwọ̀n ọjọ́ márùn-ún àlò 40 days àlò 30 bẹ́ẹ̀ láàlò 20 kódà àlò 10 ìwọ̀n ọjọ́ márùn-ún ṣe pé mú wákàtí mara ọ̀hún èyẹ́ ṣe ṣẹ̀fẹ̀ ìyẹ́ bá ṣẹ̀fẹ̀ lọ́sẹ̀ fẹ́ra ọ̀ so kí ló ní bọ̀ àfà gbogbo aláfilẹ̀ nílẹ̀ tòlúfà ẹ́ pé irú ilẹ̀kùn irú ilẹ̀kùn àtúgbọ̀dọ̀ sí ilẹ̀ láwùjọ lẹ̀kùn pé ká lè máa kí mọ́ gúrùpù lẹ́yìn máa mú ti kí ṣáà àwọn ọmọ ojú ọ̀lẹ́ pátápátá wọ́n máa ti wọ́n wọ́n kódà kò ní jẹ́ nìkan láàmà rí tí wọ́n bí pé pé bí márùn ẹ fi ọ́fẹ́ lè máa yé pé ó kọ̀ọ̀kẹ́ láàmà rí ẹ̀rí jìbì ní tí ọmọ gúrùpù lẹ́yìn máa ń fi kíṣà ìtàn ló lọ́wọ́ láti òun náà ó jẹ́ nẹ́fìlà fún tàbí ó sì jẹ́ nìkan tó yẹ pé kọfẹ̀ tó yẹ ó fi ṣáyé wọn tán ọwọ́ akímọ́ gbogbo ìgbà àti ṣáyé rẹ̀ ni ó jẹ́ ọ̀nà mọ̀ fíà ah, owó rẹ̀ tó gbọdọ̀ ṣẹlẹ̀ sí mọ́lọ́lá torí pé ni mo fojú ara mi rí lónìí ní ìpè ìfẹ́ rí fojú ara mi ọ̀nà Thank you. kullum